أما بعد الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور لم نزل مع كتابنا الجواب الكافي لمن سأل عن الدعاء الشافي الذي أسماه مؤلفه بالداء والدواء فالداء الذنب داء والتوبة دواء المعصية ذنب والحسنات دواء والنار تحترق الذنوب إن لم يعفى صاحبه في لصاحبه في الدنيا أو يعفى عنه يوم القيامة بشفاعة الشافعين أو برحمة ربنا عز وجل لكن الجنة دار كرامة ومغفرة ورحمة وزيادة فنرجو الله سبحانه وتعالى أن يعيننا على أنفسنا وأن يكفر عنا سيئاتنا وأن يتقبل منا حسناتنا خطفوا نوع الله الله بني أطرى عليه كادي محمد محمد صلى الله عليه وآله وسلم ọlọ́run lọ pẹ́ tọ́ sí o ọlọ́run ọba aláàdúgbò fún ọbẹ̀ ìlànìyàn ọlọ́run ọba aláàgbọ́n ṣàgbà ọpẹ́ lọ́wọ́ wa kó gbẹ ìná lọ́wọ́ wa nínú ọdí pàtàkì tá a fi dúpẹ́ fọ́lọ́run náà ní kó dá ẹ̀mí padà sí wa lára lẹ́yìn tó gbà á èyí tó dá ẹ̀mí lójú ni pé bá a ti sùn lálẹ́ àná kò sẹ́ni tó máa jẹ́ ọ̀sẹ̀lẹ̀ láàárọ̀ ọlọ́jọ́ wá ṣe fún wa ká máa bẹ láyé orin ni o orin náà ọlọ́mọdé ó di sábàbí àbúrò fún wa láyé náà ní ẹ̀bá ń gbọ́ wà tí ọmọ tún ṣe ní ẹ̀bá ń ka tíra yọmọ tún tí wọn bá jìnnà sáwọn nǹkan bẹ́ẹ̀ yóò máa rí ẹ̀tọ́ yóò máa rí léèwọ̀ yóò máa rí ìwò lẹ́tọ̀ọ́ torí jìnnà irú ìjókòó yìí ọlọ́mọdé ó parẹ́ ní oṣù ẹ̀yẹ wa. ẹ̀rẹ́ ni tó wá bí ẹni máa mú ìdùn pẹ́yì ó ń bẹ́ tú bá sùn lẹ́sẹ̀ wọn jẹ́ bàbá wa ní ìpele àwọn ń ṣàlàyé àwọn ọ̀nà ó ti bọ́ ní ẹsẹ̀ rẹ̀ fún un. olùfà tíra òun gẹ́gẹ́ ń fa ara rẹ̀ gẹ́gẹ́ bá ti wí bá bẹ̀rẹ̀ ní àbá ti fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ fún yà ẹ sọ bí tí ó yọrí sí fún ee bọ́ bá kọ̀ntínú báyìí ǹjẹ́ ọkàn mọ̀ rẹ̀ nídìí ẹni bẹ́ẹ̀ ló yọ èèyàn wà mú àkàwé wá nínú ti fi ká gara láti ṣerú ẹ̀ ẹlòmí ọgbà ọlọ́ọ̀bà ńlá tọ́ àwọn tá ń lọ síwájú gan gbogbo ẹ̀jẹ̀ wọn pátápátá tá ń ṣe tọ́lọ̀ nítorí ẹ̀pẹ́ ọkọ̀ kan wọn rẹ̀ kò sí ìta abẹ́ ẹ̀sìn ilé ayé ní ṣùgbọ́n ọlọ́ọ̀bà aláàbí owó síwájú وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون ọlọ́wọ́n bá ọlọ́wọ́n fi ẹ̀jẹ̀ wọn gbà tí a lè gbà ń bẹ láàrin wa àkọ́kọ́ ti lọ àkọ́kọ́ ti lọ ẹnẹ́bí ti kú sọ̀lọ̀ lọ́wọ́ àárín ìfìyàjẹ́ ní dáńsọ ni pé ìfìyàjẹ́ iṣẹ́ ọ̀kárí gbogbogbò ẹ̀rẹ́lẹ̀ ọkọ̀ kan ọlọ́wọ́n bá ọlọ́wọ́n ti gbé báyọ̀ lórí téèyàn bá ṣe fún ara díẹ̀ ṣùgbọ́n ibi àjẹ́ ni yọ́ kárí ilé yọ́ kárí oko ní tó lè ṣe sábà wọn rẹ̀ náà nígbà gbogbo a bá ń ṣe lọ́wọ́ táàsì tó bá ń lẹ̀ lọ́lọ́ ní òun ní fi àjẹ́ wá nígbà tá a bá ń wọ̀ ọ̀nà láforíjì ọlọ́run àtúbá ń di àwọn ẹ̀ṣẹ̀ wa ohun dákú foríjì wọn bọ́ kẹwàá ọmọ ìyá wa nínú ẹ̀sìn nínú àwọn aburú tó wà bí ẹ̀ṣẹ̀ òun náà ni كتابه بأن العبد لا يزال يرتكب الذنب حتى يهون عليه ويصغر في قلبه وذلك علامة الهلاك فإن الذنب كلما صغر في عين العبد عظم عند الله àfáàní منه انتشى للكوباية ونبدو بعض الدنيا ẹ̀ṣẹ̀ ńlá dọ̀ ọmọ òfojú kiri rẹ̀ ẹ̀ṣẹ̀ Yahuda alẹ́ ìrìnà ìkíwá ni bíbélì yẹn kọ́ èyí tèmi lẹ́rí sọ táwọn akámọ̀ ju tèmi lọ lọ́mọ kiri lójú rẹ̀ ẹni jí òun òbóbe ń ṣe zina títí èyí tó jẹ́ òpin zina ṣùgbọ́n gbogbo àwọn aburú tó lè dì sí i ọmọ kan láìpẹ́ yìí pẹ̀lú ọ̀rọ̀gbọ̀n pẹ̀lú gbogbo ẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní ọmọbìnrin kan dì lọ́wọ́ kò sì lè jáwọ́ kó lè tó ń bùn ló jẹ oyè kan gbẹ́mi di ọlọ́ọ̀kan àtẹ́ntójì lọ́wọ́ àtẹ́ntájì lọ́wọ́ wọ́n sáré yìí mo ṣe pé ìyẹn ni wọ́n á pè é pé oyè tó ọlọ́ọ̀gbà yìí jìtì náà ọkàn yóò máa ní kò burú títí tí ẹ ṣe kúrò níbi ọwọ́ tẹ̀lé wọn fún ọkọ ara yín lọ́rùn ẹsẹ̀ kọ́ ọ̀hún ló dìbò lọ́rùn mọ̀ ní tí bẹ̀rẹ̀ náà ìwọ kọ́ tó bá gbọ́dọ̀ ẹjọ́ bá ẹ àwọn nǹkan kéékèèké kéékèèké ó lè nǹkan tó níwájú ẹjẹ́ ìjẹ́sùn tí àwọ̀ rẹ̀ ojú oṣù mọ́jú mẹ́rin yóò bá láti kọ́ àwọn kàdé yẹn lè ṣàǹfààní ìyí sùn ìdésùn fẹ́ náà ní kó mọ́ gbọ́ wọ́n jẹ́ sùn kó bẹ́ẹ̀ ẹni ní ń gba ìbá tó wà ní ẹ̀yìn èyí táwa owó táwa ń yẹ òpó tàbá yọ

bá ní ṣọ́rẹ́ yìí tí ó burú ń bẹ̀ nígbó kí ẹ̀ máa fojú kéré ẹ̀ṣẹ̀ tẹ́ṣẹ̀ bá ti wá kéré lójú yàn bá ní fa iná dálíkà aláàmọ́tún hẹ́lẹ̀ ẹ̀bá wọn bẹ́ẹ̀ jẹ́ máa ó ti ṣe àti parun ni fa iná ọmọ ọ̀dáyẹ̀ wọ́n ní àwọn aráyí àwọn wáyà òṣùpìlẹ́nu ìṣètọ́nù rẹ̀ èwẹ́lẹ́ lẹ́yìn ọmọ bá tó ti bẹ̀rẹ̀ ń kó ilé tí wọ́n mọ́ ṣe máa ní àwùjọ wá jésù gbogbo súnà lóye èyí tó wá ń rọ̀ tó tún fẹ́ ní fọ́ọ̀nù òun tún ṣe ètò à ń kó ilé wọ́n máa ní dágúnmọ́ kó bá mi gbogbo àwọn àfá àdájọ́ ìgbìlá gbogbo ìyẹ̀wò ló dá ìgbogbo orun rẹ̀ sí blue sí brown ní ìsìnbá àbáni sọ pé kò dé wọ̀ wọn náà mọ̀ àwọn tí ń ti ọmọ pé tí wọn náà bá ti gbérù orun yẹn sórí ọmọrú àwọn tí mi ní dé wọ̀ ṣùgbọ́n nítorí tí ó ẹ má ṣe gẹ́gẹ́ bí àwọn èèyàn ń ta àwọn aṣọ tí wọ́n máa ń provocative dress àwọn abáyẹ̀ ni ẹ má ta nínú bó ṣe jẹ́ pé kò sọ fún obìnrin nígbà ọmọ ọwọ́ nílé ṣùgbọ́n problem ni pé nígbà tí gbogbo wọn bá ti ń ra àwọn kan wọ gíláǹgbà ní àtúntò ara àtàwọn èdè nínú àwọn ọmọ wọ àwọn stop rẹ̀ aṣọ òṣèlú ń pè ilẹ̀ rẹ̀ ìpínlẹ̀ yìí ilé ìlọ́pọ̀lọpọ̀ gbọ́yé lọ́mọ náà lẹ́yìn bá ń lò ibi tẹ́ndẹ́ǹsì ti ẹni wọ́n ti ríbi tó fi sí mo bẹ ọlọ́run náà jọ́mọ náà gbọ́ sí ara rẹ̀ lẹ́nu ó sàánú àwọn náà àfáàní fa iná zamba kullama kọ́kọ́rọ́ fi àyìn ilẹ̀ abdi azuma bẹ́sẹ̀ bá ti ń kéré lójú rẹ̀ tó ń fojú kékeré wò tó bẹ́ẹ̀ ni wọ́n tóbi lọ́dọ̀ ọ̀nà bí máa ti kéré lọ́dọ̀ ṣe tó bẹ́ẹ̀ ni wọ́n tóbi lọ́dọ̀ ọ̀nà alimami Bukhari wọn bá àdìsí wa látọ̀dọ̀ ju إن المؤمن يرى ذنوبه كأنها في أصل جبل يخاف أن يقع عليه وإن الفاجر يرى ظنوبه كذباب وقع على أنفه فقال به هكذا فطار أني عند جمعي بونت موه سجري بي أسيام بلا بأفتا ولي ìwé ìtọ́lọ́ ń ṣe fún àwọn bàní ìṣọ̀ ẹ̀yìn wọ̀nyí àkọ́dúnlá ní tàkọ̀kọ́ mọ́rọ̀ fáánà àwọn èèyàn jẹ́rí ó dájú ìrìnà lọ tẹ̀síìrì àbíkọ mọ́ ta mo ní lọ tẹ̀síìrì àwọn àyà yẹn àwọn tó mọ́ kọ̀rọ̀ ní ìtú ẹnu gbọ́ ọlọ́run ti dá àwọn ọbàlá ọlọ́run bí hasanẹ́ àti wọ̀sẹ̀yẹ àti làálàmù ọlọ́wọ́ á gbé òkè sókè àwọn àwọn òkè ọlọ́wọ́ ni fúnmi máa rà sí ìlànà ó yẹ máa tẹ̀lé síra ní ibi tí wọ́n tó yà kéde ká ayọ̀ ẹ̀yìn ọ̀dọ̀ ìfìràwọ̀ àti báyìí ẹ̀yìn tó ní tẹ̀lé sí mú bá wá ọlọ́wọ́ á gbé òkè sókè lóyà ẹgbà àwọn òkè òkè wáyé tẹ́ ẹ̀ bá ti bàbá yóò jà lóògùn كبوس الظلوم انتهي ما يقول رفعنا فوقهم الطور أهل كل ما أتينا كيدمني كثرة تسليم ẹ̀gbẹ́rù yóò bí tẹ́gbá ní ìtẹ̀lé òkè yóò ní sọ ìwọ̀n bọ́nà tó gbàgbọ́ ọlọ́dún mùsùlùmí mọ́ wọ ẹ̀sẹ̀ rẹ̀ nígbé kéèrè òkèrè ẹ̀sẹ̀ nílé tí òkè bá ilé jábọ́ lùrà ọ̀tàn pẹ̀lú bí ẹ máa wà lẹ́nu ohun ìlú ọ̀pá tí máa ilé kú sínú situation iná ò káfọlọ́wọ́n ìyá wọná ọ̀dà kí ẹ máa wẹ̀lú wọná ọ̀ràn àti iná lọ́rọ̀ sí ọba ti dá sára lọ́nà ní Allahumma ajirni minan nar fọwájú gbóná díẹ̀ ó máa ń tọ́ wọn báwọn kan wà tí wọ́n gbélé ayé lọ lélẹ̀ torí mi ò ní mọ̀ ó kàn gbọ́dọ̀ máa ní ọmọ wọn náà ó kàn kọjá bí jáde rárá o ó ń fi há ọ̀ọ̀nì dúnà ọlọ́run ìjà wọ náà o ní ẹ bá wọ ní owó náà jọ ha tí báwọn kan ti máa rí wàhálà lọ rí yóò jẹ́ kí ẹ òkú kí nǹkan tó kù tí ó yẹ kí n ṣe ní oṣù mi ti máa rẹ́sẹ̀ rẹ̀ ẹ wá rí ẹni tọ́lọ̀ bá ń bínú sí ẹni tó pé kò kí ni yàrá ọmọ ló gbọ́ owó kẹrù ráàbì ìdó ọmọ fi rí ẹsẹ̀ rẹ̀ àníkọ́lọ̀ ń bínú sí ẹni tó máa rí ẹsẹ̀ rẹ̀ bí pé sínsín tó bà ní inú rẹ̀ tọ́wọ́ sí báyìí ọ̀bọ̀ wọ́n sí báyìí ó pa á náà yóò fò lọ́wọ́ bí ẹni tọ́lọ̀ ń bínú sí máa rẹ̀ sẹ́yìn kò ní kàkó dúdú bíi kọ́lá bí i hákẹ́dà fẹ́tọ́n òun wá gbé kò kéré kò tóbi náà ẹ̀dùn wà gbé náà sọ tí gbogbo bá lọ́wọ́ tí ń wo ẹ̀ṣẹ̀ kò kéré ìdíjí máa ń dìbò fún yàn ẹgbẹ́ sàyóò gbọ́rọ̀ lànà ọlọ́run kọ́ ni ọlọ́run forí jẹ wa ọlọ́jọ́ jẹ́ pàǹpọ̀ ọ̀nà mọ́sálásí nìkan ẹgbẹ́sẹ̀ wa máa tóbi lójú wa kọ́lọ̀ wá wọ̀ sí láàánú kó lè jìnnà sí i. la ilaha illallah ẹ̀rí nínú tata tó bá lára mọ́ jù ilé ayé oníkẹ́ ìmọ̀ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìkà gàdó sì máa ń tóbi níbi òṣùwọ̀n ẹ̀yìn níjọ́múdà kìíyàmù àwọn tí ń jà ẹ̀yìn ní ìsìn nípa ó ṣàwọn olu ma kó o forí kó bẹ̀rẹ̀ rẹ̀ gbé tí wọ́n náà sáà máa sọ̀rọ̀ tí ò sí àánúgbélá tọ́ìlà táàtà kò sáǹfààní kan tó fẹ́ mú bọ̀ ń bẹ́ ju pé jẹ́ ẹ̀fẹ́ ta lọ. wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn oṣù láti sọ̀rọ̀ ẹ̀fẹ́ tó sí. ọlọ́dà púpọ̀ ṣàánú wa kó sọ ẹnu wa kó sọ abẹ́ wa kó ṣàánú wa kó sọ ògbó ara wa kò sẹ́ni tí ìjọ náà bá da adájọ́ láwọn abẹ́rẹ́ pé ó máa gbé kò dáadáa gẹ́ wọ́n sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ó kó bọ́ gbẹ̀yìngbẹ̀yìn tí ó wà jọ ọmọ hẹ́ẹ̀tì yẹn discussing ẹlòmíì àti wà ní ẹ̀wọ̀n pé bí kan bá tẹ̀lé ní ó sọ ni bí ẹni tó jẹ́ kó kí n ti máa ń rí ẹsẹ̀ yẹn yọ máa wò bí èsì tẹ́lá tẹ́lá ìjọ fòlẹ̀ ṣùgbọ́n mùsùlùmí wọn rí bẹ́ẹ̀ wàhálà rí lábẹ́ òkè owó tọ́ba jábọ́ lómi ń kọ́ bó ní ti fẹ́ kẹsẹ̀ járe wájú ọlọ́run èyí tó tẹ̀lé oní pé uh, okay èyí tó tẹ̀lé ni pé ànàgáyọ̀rọ̀ ìrìnàmẹ́sì wàdàwà yàhúdù àléyìn ṣùgbọ́n àgbọ̀nọ́bì فيحترق هو وغيره بشؤم الذنوب والظلم wọ́n ní aburú ẹ̀ṣẹ̀ ṣóhùn òyìn repercussion ká pè ní bad luck lọ́nà gbọ́n bí mọ́jà bíyàn gbígbé àwọn bad luck ní tí ń ṣẹlẹ̀ sí wọ́n ní ẹ̀ṣẹ̀ tó ń ṣe yóò kó bá àwa tá ń bẹ gbé pàápàá tá àbá sọ fún ọ tábà ọ̀bọ ṣe tá àbá ti sọ fún ọ yóò jẹ́wọ́ ẹ̀dẹ́ bí mo ṣe dẹ́hùn nígbà tó ọba náà bá dé fẹ́ àtẹ́lì kò hùwà wà gbẹ́rù wọn nìkan ló yẹ kó jẹ́ yà kó wà dé sọ èyí tẹ́lẹ̀ wọ́n gbà bí àwọn bá dé abẹ́ nígbẹ̀lẹ́gbẹ̀rẹ̀ náà mo ti sọ náà níbi àwọn àlàyé kan dára ní tí òkú kú ẹni tí gbé lọ ẹlòpọ̀ tó wá jẹ́ dáadáa ní kó lọ bá rẹ̀ tó wá ni fàṣẹ́rùn tàbí ọ̀nà hó àárín kọ́ọ̀dùkù náà bá burúkú mujahid ọmọ kéwò ibn abbas afa àgbà òun ní pé mo ka odidi kọ́ránù fún ibn abbas ní thirty different times a sì ń dúró lórí àyà kọ̀ọ̀kan pẹ̀lú gbogbo àlàyé alhamdulilayi rabbil alamin gbogbo tó bá lè sọ bá alhamdulilayi yóò sọ táwọn fi bá dé nínú ìdílé ju ọ̀nà yóò tún yóò tún yóò tún ẹwọ sùúrù gbàrà ọlọ́dà gbogbo sàmùlò. ونين البهائم تلعن وصات بني آدم أواك ويمن سكف ونتين شرين وعيد آدم نوعيا أواك ومن سكف ون كيف إذا اشتدت السنة فاق وجلن بطب لبلي إذا اشتدت السنة سنة بكينك وشكينه kọ́dà dáa kílẹ̀ gbẹ kí nǹkan kó mọ́ wù má torí pé àwọn nǹkan báyẹn àrẹ́bí ní sallallahu alaihi wasallam ìjọ àwọn máa mọ́nà àkọ́mọ́ ní zakata illa muni'ul qatl èèyàn nílò wọ̀n ní yọ zakama àkọ́kọ́lọ́ mọ́ ọ́nà jù fún wọn. wọ́n ti wọ́n ti di pé èèyàn ṣe dáadáa náà òjò onírọ̀ amsaka al òjò onírọ̀ kọ̀tàkùlù ẹranko yóò wọ́n máa ní pé ee ráádá bí ṣúmi ma fi ẹ̀sì jẹ́ adam ẹ̀yìn lẹ́yìn orí dúpẹ́ fọ́lọ́ ẹ̀yìn èèyàn búì ká dá fún ilẹ̀ ẹ̀bídà náà oúnjẹ jẹ ní gbé ẹni jí ọba díẹ̀ dada tẹ̀lá àlùhù àtẹ̀lẹ̀hálìmù àwọn ẹranko gan máa ń ṣépè fún torí pé kí ìyẹn kọjá aburú tó fẹ́ jà lára rẹ̀ yóò tí ọba yé wa ọ̀làwí náà ìka yìí ẹni tó bá ti ń saburú ṣeé sórí rẹ̀ nìkan ni máa ń dúró lé ẹ̀yin yòókù torí ẹni tí ó sì bọ́ ó wọ́n dàbí bí àmọ́ ìwọ yìí ẹ wà jẹ́nà rẹ bá tọ́ sí wọ́n dábúrú yẹn bá dé ilé ayé owó ẹ̀yin tẹ́ ẹ̀kọ́ fún ilé ayé owó ẹ̀jọ̀ pín in owó ẹ̀yin tẹ́ ẹ bá rí i pé ń tún ṣe ó dá ẹ̀jọ̀ kópin bẹ́ẹ̀ torí ìrìn bá rí i jẹ́ ọ̀dà ẹ̀ máa ń sọ̀rọ̀. ẹ ọ̀wá lè sọ̀rọ̀ fún ara rẹ̀ ó lọ sọ báwọn tí ó bí ọ̀bá lè ṣe báwọn tí ó wì ọlọ́kà ó sì bá owó ọ̀nà èèyàn nípa nǹkan ẹ̀ ẹ̀ ìgbé tábùkù rẹ̀ bá dé nínú àdúgbò ẹgbẹ́ ìdẹ̀kọ̀ ò ní bà wọ́n ni torí ọlọ́run sọ ni wọn ni pé àmì ìbínú ọlọ́run ni òun kí lòun ti ṣe pé ẹ lọ́wọ́ táwọn kìíní sí ìbá fojú kékeré wo ẹ̀sẹ̀ àmì pọ́nà bínú sí i ẹgbẹ́jì ni pé gbọ́ lẹ́yìn ọ̀tọ̀ ọba máa tẹ́lẹ̀ òpó wọ ẹlẹ́sẹ̀ pátápátá ìpè màláìkà ń bẹ lórí rẹ̀ yal'anuhumullahu wa yal'anuhum al-la'inuna alayhim la'natullah wal mala'ikati wa an-nas ajma'in ìgbé ọlọ́gbẹ̀ làánà ìgbéjìnà sí kí ọlọ́gbẹ̀ lórí rẹ̀ ìwọ̀tọ̀ ọ̀gbẹ̀ túbà àmàlàágà ń ṣe jọun kọ́dà àwọn ẹranko náà sí ẹni tí ẹranko bá yẹra máa ṣépè fún ọlọ́run ní tó bá ti gbé ilé ayé òfẹ́ parẹ́ ó ṣe wá wí ánà náà ṣàgánù rẹ̀ láti rẹ̀ alábàǹkà ọlọ́run ní tó bá ti gbé ẹgbẹ́ parẹ́ ẹranko kan wà sọ̀rọ̀ كلهم كلا تبرايا إذا وقع عليهم يقولوا أبقون أخرجنا بالشيطان أخرجنا عليهم دابة من دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا láyé òkè mọ̀ áà ẹ̀yìn èèyàn tìjìnà bá ní o nígbà tí wọn kó wájú ń sọ̀rọ̀ àgbégbélé ayé fẹ́ parẹ́ nù rọ́lá owó sànà wa inú ọ̀nà tí ń ṣe wá máa ń sọ̀rọ̀ ní pé ó ṣe pé fún àwọn ẹlẹ́ṣẹ̀ náà wọn jẹ́ ẹ̀ṣẹ̀ yìí dẹ̀ ń ṣe yìí wọ́n ní ó jẹ́ kí oúnjẹ jáde ẹ̀ṣẹ̀ yìí dẹ̀ ń ṣe yìí látara bẹ́ẹ̀ ẹjọ́ ọba túbá nù yín kára kí ẹ máa gba àdúrà ẹ máa wòdà kejì onímọ̀ onímọ̀ bá ń bẹ nílé ayé àwọn tí ó máa ṣàdúrà fún onílé yìí nítorí ẹ ẹni tí bá pín yẹn ẹ ló wá pín yẹn sí dáadáa àwọn tí ń ṣàdúrà fún kódà bó ló ti ìmọ̀ ṣe ká lọ́rọ̀ tó lóun àtẹ̀yìn ọlọ́jà rí àrẹ́mì ló kọ́ adéwà àgbáyé Allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'ah wa arina al-batila batilan warzuqna ijtinabah bẹ́ẹ̀ ní ìbáṣe mistake níbi sísàdọ́ ọlọ́run mojú kó máa pa jùlọ tí ọba máa ti ṣùgbọ́n ọ̀dọ́ bá máa lọ kọ̀rẹ́ǹtì ẹ̀ èyí sọ́gbọ́n làwọn máa ń sọ àlàó máa ń na haqqan وارنا باطلا باطلا اه ايبان أيوة، كورنتي اللهم ارنا الحق حقا وبه اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه وارزقنا اجتنابه لا لا tí ó bá gbọ́ kó sí pọ̀bù ṣùgbọ́n tó bá ti rí pé ìwọ tó yẹ kó dùnmọ̀ kí wọ́n á máa akọni akọni tààtí lámbáńtìlà tí ń wí ní ìsìn so yóò wà bẹ́ẹ̀ nílé fún wa bẹ́ẹ̀ ká sàmì àti sàmì àdúrà rẹ̀ ẹ̀ẹ́ bá ti gbọ́ ẹ farabalẹ̀ pé èmi lè sọ bá ìtòrí ìbẹ́ ní kankan wú wọn ọba jọ ara ẹni tí ń wú yóò wà sí làákà ìfẹ́ ni kí kì í ṣe akọni akọni kì í ṣe bá ti lámbáńtìlà تقول اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه السلام عليكم ورحمة الله وبركاته